الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين أداكم فún Ọlọ́run ba tó ṣe ní ọ̀fún láti tẹ̀síwájú níbi ìjókòó wa lẹ́nu àbí alákùbánisa àwọn ṣẹ́kù wa ní ẹ̀san dada látara ìgbìyànjú wọn sínú Islam àti lórí àwa mùsùlùmí a ní tẹ̀síwájú قبل المؤلف رحمه الله وتزيد الآخر والنفساء أنها لا تسوم ولا يحل وطهها ولا طلاقها والأصل في الدم الذي يصيب المرأة أنه حيض بلا حد لسنه ولا قدره ولا تقرره إلا أن أطبق الدم على البرهة أو الصور لا ينقطع عنها إلا يسيرا فإنها تسير مستحابة فقد أمرها النبي صلى الله عليه وسلم أن تجلس عادتها فإن لم يكن لها عادة فإلى تمييزها فإن لم يكن تمييز فإلى عادة النساء الغالبة ستة أيام أو سبعة أيام والله أعلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى adọ́pẹ́ fún ọlọ́run ọba في إشارة سوا ìṣọ́ rẹ̀ sọ wa láti jẹ́ ẹ̀dógún tó fi di òní òwò ni ká wá níjẹjọ ṣùgbọ́n ọlọ́run ọba tààlà ó ń rọ ìkẹ́ àtàánú rẹ̀ lé lórí. kò jẹ́ kí a ní àǹfààní láti lè jòkó níjẹ̀jọ́ àwọn adúpẹ́ ní ọ̀dọ̀ náà bá tó ní kí ẹ̀mí wa ó tún ṣẹ́kù di ọjọ́ tòní abẹ́lẹ́ subhanahu wa ta'ala ìjókòó yìí ìjókòó ìjọsìn ni kọ́lọ́wọ́n kó gbà á ní ìbáàdà fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lá ìpín méjì ọlọ́run yorùbá ibi tí a bá roko tì sí ibẹ̀ náà ni à ń fi àbọ̀ sí lẹ́yìn tí àfáwa tí wọ́n ti ṣe àlàyé fún wa nípa tayamam ìmára oníyẹ̀pẹ̀ tàbí ìmára tó ṣe pé ntọ́ yàtọ̀ sí omi la fi máa ń ṣe wọ́n wá ń sọ fún wa níjẹ̀jọ́ pé wọ́n àlẹ́yìn hadathan asla ẹ̀ńtí ẹ̀gbin kékeré ti máa ń bẹ lára rẹ̀ látàrí pé lẹ́yìn tó ṣe àlùwàlá tán ọ̀yàsó àbótọ̀ àbóṣe ìgbọ̀nsẹ̀ hadathun bẹ́ẹ̀ ẹ̀gbin kékeré ni irú ẹni báwọn lam yahilla lahu an yusalliya kọ̀lẹ́tọ̀ fúnra oníbàwọn láti sọ pé òun ó kírun yálà ìrun náfìlà ni àbí ìrun tó jẹ́ ọ̀ranyàn torí hadith tó jìṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam ti sọ pé la yaqbalu Allahu salata ahadikum idha ahdatha hatta yatawadda'a dájúdájú ọlọ́run bá wò ní tẹ́wọ́ gba irun ẹnìkan ẹni nínú yín lóògùn bàtà bá jẹ́ pé onítọ̀hún ó ti ṣègbọ̀nsẹ̀ ó ti tọ̀ àbí ìkànnì àwọn tí máa ń ba àlùwàlá jẹ́ ó ti bá lálùwàlá jẹ́ títí tí ó fi ṣe ìmára míì ẹni pé tí ó fi ṣe àlùwàlá ajẹ́ pé ẹni tí ó bá ní àlùwàlá ẹ̀ ń bá tọ̀ àbò ṣègbọ̀nsẹ̀ tẹ́gùn kékeré ń bẹ lára rẹ̀ irú ẹni báwọn kò ní láǹfààní láti kírun yálà náfìlà ni àbí ọ̀ranyàn wọ̀lá yẹn tó fàbílì báyìí bákan náà kò ní láǹfààní láti rọ kíká ilé ọlọ́run kò ní láǹfààní láti ṣe tawaf wala yamasul mushaf bákan náà onítọ̀hún kò ní láǹfààní láti fọwọ́ kan al-Qur'an lálẹ́kún lórí eléyẹn ẹ bá ṣe wípé ẹ̀gbin ní ńlá ńlọ́ba jáde lára tiẹ̀ látàrí pé màníyù àtọ̀ ọ jáde lára rẹ̀ yálà ọkùnrin ni àbómìnrin yàtọ̀ sí pé kò ní láǹfààní láti kírun kò ní lè ṣe tawaf bẹ́ẹ̀ kò ní lè fọ́ọ̀kan alukur'an àlékún tiẹ̀ ni pé la yakrahu shay'an min alukur'an òun ò tún ní láǹfààní láti ka nǹkan kan nínú alukur'an yàtọ̀ sẹ́lẹ̀yìn wala yalbathu fil masjidi bila kò tún gbọdọ̀ jókòó sínú mọ́ṣáláṣí kó wá lo àsìkò tí ó pẹ́ láì ṣe pé onítọ̀hún ó ṣe àlùwàlá torí pé la yamassul qur'ana illa tahirun ẹnìkan kan ò gbọdọ̀ fọ́ọ̀kan alukur'an àyàfẹ́ tí ó bá má níbàámu sí hadith èyí tí bàbá wa Ad-Daraqutni tí wọ́n gbà wá ṣùgbọ́n hadith ń rẹ̀ kò bá múṣe hadith da'if ni àlàyé ń padà bọ̀ wá lórí pé ẹni tó bá ní jẹ́nẹ́bà lára ǹjọ́ lè ka kùránì bí àbí ò lè kà á yàtọ̀ sí fífọwọ́ kàn ṣó láǹfààní láti kà á nítorí pé wọ́n sórí àbí ò láǹfààní láti ṣe bẹ́ẹ̀. lẹ́yìn tí wọ́n tún wá kúrò ń bẹ̀rù wọ́n tún wá ní wàtẹ̀sídùlẹ̀ háìdì wà nùfàṣà tó bá jẹ́ wípé obìnrin tó ṣe pé ń ṣe nǹkan oṣù bá ní tàbí nù fàṣà abóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ omi kò tí ì dá lára tiẹ̀ yàtọ̀ sí pé obìnrin báwọn kò ní láǹfààní láti kírun kò gbọ́dọ̀ ṣe tawaf kò gbọ́dọ̀ fọ́ọ̀kan alukur'an bákan náà kò gbọ́dọ̀ kà á kò sì gbọ́dọ̀ jókòó sínú mọ́sálásí yàtọ̀ sí lẹ́yìn tí ẹ̀tún lékún pé àná àlàtà sùn. kò tún ní láti gbà wẹ̀ wala yahillu wat'uha wala talaquha kódà kò láti bárò obìnrin láṣepọ̀ wala talaquha bẹ́ẹ̀ sì ni ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ kọ̀ ọ́ sílẹ̀ oríṣi ẹ̀jẹ̀ mẹ́ta oní máa jáde lára obìnrin ẹ̀jẹ̀ àkọ́kọ́ ìyẹn ẹ̀jẹ̀ olóṣooṣù tóbìnrin máa ń ṣe obìnrin tí ó bá ṣe léyìn àánú ọlọ́run òní yóò fi bímọ obìnrin tí ó bá máa ṣe nǹkan oṣù àánú ọlọ́run ló kù tí yóò fi bímọ oṣù yẹn gẹ́gẹ́ bàbá wa Ibn Qudama bí a ṣe ṣe àlàyé nínú tírà àwọn àlùmọ́gbóní ẹ̀jẹ̀ tóbìnrin máa ń ṣe ohun tóbìnrin bá ti lè lóyún kò ní í ṣe nǹkan oṣù mọ́ ẹ̀jẹ̀ ni ó padà dì síbi ọmú òní ó di wàrà ètò ọmọ rẹ ọmọ ọmọ nígbà tí ọba ti pé ó bá bí ọmọ tán ṣùgbọ́n àwọn àyàfi máa ń sábà wà láwọn sáwọn ìṣesí kọ̀ọ̀kan wọn bẹni tó ṣe pé kò tí ẹ ṣe nǹkan oṣù rárá ṣe é lóyún sóté bímọ kódà ọmọ bíi márùn-ún ló ti bí ṣùgbọ́n ìpìlẹ̀ nu obìnrin tí ọba ti ṣe nǹkan oṣù ọkàn àwọn òbí ìbalẹ̀ wọn máa sáré káàkiri pé à mo yí ọmọ ṣe nǹkan oṣù ah sẹ́tẹ̀mí ọ̀wà gbé báyìí sọmọ yóò wà bímọ báyìí ìpìlẹ̀ nu ṣùgbọ́n aláàánú lọ́lọ́run wọ́n wà ala kulli shay'in qadir ọba tó lágbára láti ṣe gbogbo nǹkan pátá lọ́lọ́run jẹ́ àfin tí ọba fẹ́ ṣe fẹ́ dá nìkan ńlọ́kù wọn lóbìnrin ẹ̀yìn ó ti wọ manipulọ́sì ẹ̀ kò lè kò lè ṣe nǹkan oṣù máa ẹ̀ tí ò bá ṣe nǹkan oṣù máa kò lè bí mama àti rọ́mọ seventy years tó sì padà bí ma kódà kìí ṣe ọmọ ẹyọkà kìí ṣe méjì ó tún bí tọ́pọ̀ ni lọ́dọ̀ àwọn òyìnbó tí wọ́n ti bí tí wọ́n ti nígbàgbọ́ nǹkan ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ìyẹn ni pé wà tazidu lè ha ìlú bóbi bá wá jẹ́ pé ń ti ń ṣe tó bá jẹ́ pé obìnrin bá ni ìyẹn ti ń ṣe nǹkan oṣù wọn ni fasa abóbìnrin tó ṣe pé ẹ̀jẹ̀ omi oníjáde lára rẹ̀ ẹ̀jẹ̀ múlòpín sí mẹ́ta ìkíní ni ẹ̀jẹ̀ olóṣooṣù oríṣiríṣi níbi ṣe máa ń gbà wá obìnrin míì ọjọ́ kan péré ń tiẹ̀ ẹlòmíì àbọ̀ ọjọ́ ẹlòmíì láàrin bí ìṣẹ́jú márùn-ún tẹ́jẹ̀ bá ti wá ó sì mọ́wọ́ dúró nù ẹlòmíì ọjọ́ mẹ́fà ọjọ́ méje eléyìí ló pọ̀ jù ẹlòmíì ọjọ́ mẹ́wàá tó ti lè wá kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àjẹpẹ́ lọ rí dókítà ó ti fẹ́ di ẹ̀jẹ̀ lẹ́ẹ̀kẹta nù ó ní ẹ̀jẹ̀ ìsìhádọ̀ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ẹjẹ àwọ̀ ọ̀dà àwọ̀ ọ̀dà kò ní kóbìnrin ọmọ gbáwẹ̀ àwọ̀ ọ̀dà kò ní káàfáàrí ọmọ súnmọ́ ẹjẹ lẹ́ẹ̀kejì nù ẹjẹ lẹ́ẹ̀kẹta olùdámùnú fàṣà eketa bímọ nìkan lélẹ́yìn máa ń jáde lára rẹ̀ sọ̀ọ́ láwọn ọjọ́ tí ó fi jáde ìgbà míì obìnrin míì bẹ tó ṣe pé àárín ọ̀sẹ̀ kan tí ẹ ti mọ́wọ́ dúró ṣùgbọ́n wàá pọ̀ àdúrà rí tógójì ọjọ́ bá ti yóò lọ wẹ̀ àti pé yóò lọ rí dókítà nù ó ti fẹ́ di nǹkan míì nù. omi tí bá ń ṣe nǹkan oṣù àbí obìnrin tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá tàbí obìnrin tí bá ń ṣe nǹkan oṣù àbóbí ìtọ́sẹ̀ ìbímọ tẹ́jẹ̀ obi ò tí ì dá rẹ̀ wọ̀tẹ̀zíd anaha látàsùn irú obìnrin báwọn yàtọ̀ sí pé kò ní kírun gba àwẹ̀ àtàwọn tá a ti kà lọ síwájú látàsùn òun ò ní gbàwẹ̀ o. wala yahillu wàtúwà bẹ́ẹ̀ ni kò tọ̀nà fọ́kọ rẹ̀ láti bá láṣepọ̀ wala talaquha bákan náà kò gbọ́dọ̀ kọ̀ ọ́ lẹ̀ àwọn nǹkan mẹ́wàá ó ní haid ya tóbi bá ti lè ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nǹkan mẹ́wàá ó ní nǹkan oṣù oníyọ̀hán náà fún obìnrin láti ṣe tóbi bá ti lè ń ṣe ó ní òní láǹfààní láti ṣe nǹkan àkọ́kọ́ asọ́lá kò ní láǹfààní láti hadith mama aisha radiyallahu anha no hadith tí ń bẹ́nu bukhari àti muslim òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ó ń sọ fún arábìnrin kan tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ti ń yọ lẹ́nu ó sọ fún pé ìdá aqbalatil haidatu bí nǹkan oṣù rẹ tó bá ti lè wá fàdáyìn sọ̀láàtà adékòyà àfihàn fílẹ̀ àlàyé ọ̀mà wá nípa obìnrin tó ṣe pé àwọ̀ ọ̀dà ti bá ń yọ lẹ́nu bó ni ó ṣe máa ṣe àwọ̀ ọ̀dà ni pé ẹjẹ́ wọn ò ní mọ́wọ́ dúró kó lẹ oṣù kan ẹjọ́ sàmà wá ni so bó ni ó ṣe màsìkò tí ó kírun àtàsìkò tí ò ní kírun àlàyé ń bọ̀ wá lórí rẹ̀ yẹn ni pé nǹkan àkọ́kọ́ nù tí haid ìyẹn ẹ̀jẹ̀ olóṣooṣù tí ò ní fún obìnrin láǹfààní láti ṣe ìkíní ìrun kíkí torí hadith idha aqbalat al-haidatu bí nǹkan oṣù rẹ ẹ̀jẹ̀ olóṣooṣù rẹ tó bá ti lè dé pọ́ dé báyìí fàdáyìn sọ̀láàtà yà fìrun kíkí gbèjú lẹ́wọ̀. nǹkan lẹ́ẹ̀kejì wùjúbù sọ̀láàtì irun ò ní pọn dandan fún láti kí irun kò ní í pa dandan fún láti kí torí àdìpọ̀ mọ́ Aisha radiyallahu anha wọ́n ní káàna ti ìdáná sahid ẹnìkan nù wa a máa ń ṣe nǹkan oṣù alaadi rasulillahi sallallahu alayhi wa sallam nígbà ayé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam fani umaru bi kọ́dọ̀ ìsọ̀hún wọ́n máa ń pa wá láṣẹ pé ààwẹ̀ wa ká padà ṣùgbọ́n wàlà ní umaru bí kọ̀dọ̀ ìsọ̀lá ṣùgbọ́n wọn kì í pa wá láṣẹ pé irun ètà kì í lásìgbà tá a fi ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn kì í pa wá láṣẹ pé ká san irun padà àjẹpẹ́ irun gbà náà kì í ṣe ọ̀ranyàn nu tó bá jí ọ̀ranyàn ni bí wọ́n bá parí nǹkan oṣù wọn ìbá pa wọ́n láṣẹ pé kí wọ́n san àdìsí àdìsí ọlọ́láfíà ni Bukhari àti Muslim onímọ̀ gbà wá. nǹkan àkọ́kọ́ nù àkọ́kọ́ ni wípé kò gbọ́dọ̀ kírun ẹlẹ́ẹ̀kejì irun kì í ṣe ọ̀ranyàn lé lórí látàrí pé kò ní í san nǹkan ẹlẹ́ẹ̀kẹta àtọ̀wáf obìnrin ò ní láǹfààní láti ṣe tọ̀wáf nǹkan ẹlẹ́ẹ̀kẹta nù lára tí haid tí ó gbà á lẹ̀ obìnrin torí àdìsí Aisha radiyallahu máa rasulillahi sallallahu alayhi wa sallam ajọsí làbáyíká pẹ̀lú ànàbí níbi ájì òró kan tó ṣe ti dágbére fáyé bàtà nàbí ń ṣe làbáyíká allahumma làbáyík àwọn náà wí pé tọ́ allahumma làbáyíká hajjá ọlọ́run mo jẹ́ pé rẹ́ o láti ṣe hajj fún ìrìn ọlọ́run à ń bá ìrìn àjò wa à ń bá a lọ hatta idha kunna bi tá a fi wà láyé kẹtì à ń pè ní Saraf àyè ń bẹ láàrin Maka àti Madina ìgbà tá a dé àyè ń hìtò làwọn bá rí nǹkan oṣù lẹ́jẹ̀ bá wá a fàdákọ̀lá aláyà rasulullah sallallahu alayhi wa sallam wa ana abuki ànábì bá wọlé tọ̀ mí ìgbà tí ó kàn mí ọba mi pé mò ń sunkún a ànábì ní ana àbí nǹkan oṣù rẹ mo rò pé ó ti dé ó ti dé nǹkan oṣù kóòtù bala kóòtù náà mo níbẹ̀ ni eré òjíṣẹ́ ọlọ́run anábì wa sọ fún pé hàdà shay'un katabahu Allahu ala banati Adam kò tó ntọ́ máa sunkún sí ntọ́lọ́ ọba ti ṣe ládàámá ntọ́lọ́ ti kọ́má gbogbo ẹni tó bá ti jẹ́ obìnrin nu nínú àwọn ọmọ anabi Adam alayhi salatu wa salam tọ́ba wá rí bẹ́ẹ̀ ìfàálì máa yẹ fàálù lè hajj bí gbogbo àwọn tẹ́ ẹjọ́ dà ní àhájì bí wọ́n bá ṣe ń ṣe gẹ́lẹ́ òní kí wọ́n náà máa ṣe. gẹ́yìrà allah tàtó fíbìl báyìí hàtà tàtó rè bọ́yẹ̀ ni pé má ló ṣètò wáàfo tí nǹkan oṣù rẹ tí ó fi dá kódà tó fi wẹ̀ lẹ́yìn tó bá ṣe lẹ́yìn tán òní wá ṣètò wáàfo. níta fẹ́ gbámú níbẹ̀ ni wípé bómi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ bí ó lọ sí hajj tọ́ba ti lè rí nǹkan oṣù rẹ̀ a ṣe tọ̀wáfù kò dómù tọ̀wáfù lè fàdọ̀ tọ̀wáfù lè wẹ̀dáyìn tó kò sí fún obìnrin wo títí tí yóò fi mara mo rò pé nǹkan ẹlẹ́ẹ̀kẹrin nù lẹ́nu àwọn nǹkan tí haid tí ó gbà lọ́wọ́ obìnrin tí ò ní jẹ́ kó lè ṣe oníkẹ̀rẹ́ al-Qur'an kò ní láǹfààní láti ka al-Qur'an kíkà ni o kìí ṣe fífọ ọkàn o kò ní láǹfààní láti fọkàn alukur'an kílẹ̀ rí torí àdéhùn tó sọ pé wàlá takọrọ olùhà ìlú wàlá ìjóni bò ṣe àn mílẹ̀ alukur'an obì tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbí ọkùnrin àbóbìnrin tí jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ tí àtọ̀jáde lára rẹ̀ tí ò tí wẹ̀ kò gbọ́dọ̀ ka alukur'an hadith yìí bàbá wa Tirmidhi àtàfà wa Daraqutni àwọn ni wọ́n gbà wá ṣùgbọ́n isnaduhu da'if mùsèmùsè àdéhùn kò gbà múṣe tó bàbá Ibn Taymiyyah kọ́lọ̀mbà nìkẹ́ bàbá wọ́n ní hadha hadithun da'ifun bittifaqi ahlil ma'rifati bil hadith hadha hadithun da'ifun bittifaq ahli ma'rifati bil hadith wọ́n ní ẹnu àwọn tí wọ́n mọ̀ nípa tinútòde àdéhùn nínú àwọn àfáà ẹnu wọn kò lórí pé hadith yìí hadith tí ò ṣeé ṣe ẹ̀rí ni hadith tí tọ́lẹ̀ ni kátó lè máa ìdájọ́ lórí hadith kan hadith láti jẹ́ imma hasan wa imma sahih hasan li dhatihi aw li ghayrihi sahihan li dhatihi aw li ghayrihi kó tó di pé a lò láti fi ṣe ẹ̀rí ṣùgbọ́n hadith tó bá jẹ́ hadith da'if a kì í lò láti fi ṣe ẹ̀rí. وذهب بعد أهل العلم إلى جواز قراءتها للقرآن ìdí ni tó fi jẹ́ pé àrínú àwọn àáfàá tí a sọ wípé obìnrin láǹfààní láti ka alukur'an nígbà tí ó bá ti fọ́ọ̀kàn án lókùn bá ti bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kí wọ́n á ní tọ́fà wọ́n ní tọ́fà ni wípé gbogbo àwọn àdéhìí tó wá tọkọ̀ fún obìnrin pé kò gbọ́dọ̀ ka alukur'an tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn àdìfín ààrí kankan rẹ̀ léyìí tó ṣe pé ó fẹsẹ̀ múlẹ̀ bàbá ibn Hajar kọ́lọ́nkọ́ba ní kẹwọn wọ́n ní wàá fi náàyè lẹ́hàìdì wàlíjúnibí àlèkìrọ́ àti àhàdìtò màrúfúà wọ́n lọ́pọ̀lọpọ̀ àdìfín lọ́wọ́ kódà tí a ń ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ ànábì tó dá lórí pé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ ka alukur'an illa ana asanidaha ghayru qawiyya bóyá ni pé gbogbo àwọn àdéhìí ń pátá kò sí ìtọ́wọ́ àkọ̀wéyù kò sí ìtọ́ lágbára tá a lè fi sẹ̀rí nínú àwọn àhàdéhìí sojú gbogbo ẹ̀ lọ́ni pé tómi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò sí ní tó burú ó lè ka alukur'an bí àwọn tó ti há tí òfin rẹ̀ ó lè máa ṣe rìbíṣàn nǹkan lẹ́ẹ̀kẹfà lára tí ẹ̀jẹ̀ haid ẹ̀jẹ̀ olóṣooṣù tí ó hàn náà obìnrin tí ò ní jọ láǹfààní láti ṣe onímọ̀sùn mọ́sáf obì tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní láǹfààní láti fọ́ ọkàn alukur'an torí hadithi abubakar ibn hazmi wala yamassu alukur'an illa tahirun ẹnìkan ò fọ́ ọkàn alukur'an àyàfẹ́ tí ó lọ́la ti haid ẹ̀jẹ̀ olóṣooṣù tí ó kọ̀ fún mẹ́rin tí ò ní láǹfààní láti ṣe alóbòtó fìlímọ́sìdìdì obi tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní láǹfààní láti jókòó sínú mọ́sálásí kílẹ̀ rí rẹ̀ hadith mama aisha radiyallahu anha wọ́n lè jí sẹ́lọ́wọ́n ọba sallallahu alayhi wa sallam ó sọ fáwọn pé ya aisha náà wì ní afaw ìrẹ́ aisha aṣọ tí bẹ́ẹ̀ ní mu bá mú wa wọn làwọn aṣọ pé tọ́ ilé òjíṣẹ́ lọ́wọ́ bá ẹni àìdán wọ́n máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábì wa ní àìdọ́tókè lẹ́yìn sat fìyàdèkè ṣé ọwọ́ ló fi ń ṣe nǹkan oṣù ni bí kò bá mú nǹkan ní mọ́ṣáláṣí ni ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin láǹfààní láti wọ inú mọ́ṣáláṣí tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ pẹ́ nínú mọ́ṣáláṣí ibi káwọn afáàtì wọn ti mú eléyìí ẹnu nígbà tí haid ẹ̀jẹ̀ olóṣooṣù tí ó hàn náà fọ́bìnrin láti ṣe ni pé tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò ní láǹfààní láti jókòó ka inú mọ́ṣáláṣí ṣùgbọ́n nínú àwọn àfáà tí wọ́n sọ pé kò sí ní tó burú fọ́bìnrin ní pàtàkì jùlọ lásìkò tá a wà yìí ó lè jókòó sínú mọ́ṣáláṣí tó bá pé ó bá ní àwọn ìdí pàtàkì tó fi fẹ́ ṣe bẹ́ẹ̀ bóyá ìdánilẹ́kọ̀ọ́ kan lọ nínú mọ́ṣáláṣí àìbẹ́ẹ̀ tí ẹ̀kọ́ ó sàníyìdì ó nídìí pàtàkì ká tó fẹ́ wà ní mọ́ṣáláṣí wọ́n ní kò sí tó burú láti jókòó sínú mọ́ṣáláṣí kódà kó sùn bẹ́ẹ̀ torí kí ni wọ́n ní lásìkò tá a wà yìí àwọn nǹkan tóbìnrin ń lò tí ń fi ń ṣe àmójútó ẹ̀jẹ̀ tí ń jáde ó ti pọ̀ dáadáa lásìkò síbi wípé kò tiẹ̀ ní ní fẹ́ẹ̀ kán ìyẹn tí tẹ́jẹ̀ bá ń jáde ní lára rẹ̀ èyí pé lásìkò tá a wà yìí ń lo pad ń la àwọn nǹkan oríṣiríṣi ṣe pé ní tí abiní kó bìnrin wọn má jókòó ní mọ́ṣáláṣí ni wípé ẹ̀jẹ̀ rẹ̀ ó ṣeé ṣe lásìkò àti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn kó yí ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ní sì nìyí wọn à ṣe fún ẹ̀gbin wọn à ṣe fún tọ̀ lára ẹ̀gbin òun lẹ̀jẹ̀ sí wà sọ̀yẹn ni pé kò sí ní tó burú fún obìnrin ọ̀làǹfààní láti jókòó sínú mọ́ṣáláṣí pẹ̀lú májẹ̀mú kó lo àwọn nǹkan àgbẹ̀ lóde táwọn obìnrin ń lò lásìkò sí i ẹ̀rí pé ń jọ àwọn àkísà nǹkan nǹkan láwọn yàrá máa ń lò ṣùgbọ́n nǹkan ti sún sí iwájú. a lè rí ọ̀rọ̀ yìí nínú fíkìú sẹ́ríò amda sẹ́ríò amda ìtí bàbá wa Ibn Kudama èyí tí wọ́n kọ́ sóńtà bá ni wípé lára ń tiẹ́ lóbìnrin ò gbọ́dọ̀ ṣe tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ alóbòtó fìlímọ́sídìdì kò gbọ́dọ̀ jókòó ka inú mọ́síláṣí ṣùgbọ́n ní àwọn afáàtì àti pé kò sí tó burú láti ṣe bẹ́ẹ̀ mẹ́ta ìdá àmìnà àtàláwòsá bìdámi lórí gbàtà wípé ọkàn rẹ balẹ̀ pé a mo ti fáàgì kí ni dáadáa ẹ̀jẹ̀ wọn ò lè fẹ́ẹ̀rin bẹ̀lẹ̀ tàṣí pé yóò tẹ̀ wá kán sí inú mọ́síláṣí lára tóbìnrin ò ní láǹfààní láti ṣe lóògbà tí bá ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wàyàm náà lè wọ́n tó àfẹlẹ̀ fàrìjì ọkọ rẹ̀ ò ní láǹfààní láti bá láṣepọ̀ lójú ara o lè fọ o lè ṣe gbogbo eré pátápátá o ṣùgbọ́n eré kọ̀yìn sájà eré afẹ́ bímọ kò ní láǹfààní láti ṣe lẹ́yìn lóògbà tó bá ṣe ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nínú Suratul Baqara. ويسألونك عن المحيط قل هو أذى فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ọlọ́run ni الورد يا نبي عن المحيط anil يجي nípa صفا ويقي أمينيو ìdọ̀tí ni o ṣùtá ni o fàǹtẹ́sìlù nìsá àfẹ́lùmọ̀ àyèdè ẹ yà jìnnà sóbìnrin ẹ má bá wọn láṣepọ̀ lójú ara lásìgbà tí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ títí tí nǹkan oṣù ó fi mọ́wọ́ dúró títí tí yóò fi wẹ̀ fàyídà àtàtọ̀ hàrùnà tí wọn bá wá wẹ̀ tán àjẹpẹ́fà tó wọn náà mìíràn àyètò àmàrọ̀ ọ̀gbọ̀n ibi tọ́lọ̀ ń pa yín láṣẹ kíkẹ́ máa ti nǹkan bọ̀ ibẹ̀ ní kẹ́ ẹ̀ ti bọ̀. ànáṣí tún yẹnni pé ibi tó bá wù yẹn gbà wọlé iwájú ẹ̀yìn ibi tó bá wù ọ gbà wọlé sáàjì ọjẹ́ pé ààyè ibi tóbi máa ń gbà bímọ ibẹ̀ ló fi nǹkan sí. torí pàmò èèyàn burú kan tún bẹ lásìkò tó ṣe pé ṣèitán ó ti ṣe ní tí ọ̀dà lọ́sọ̀ fún wọn yàtọ̀ sí pọ́kùnrin ń bá ọkùnrin láṣepọ̀ ọkùnrin míì ibi ọlọ́run tún sọ pé ká máa fi sí kì í tún fi bẹ́ẹ̀ o ibi tí gbọ̀nsẹ̀ ń gbà jáde bẹ̀rẹ̀ tó ti ń lò lọ́dọ̀ ìyàwó rẹ̀ eléyìí sì máa ń bí àwọn àrùn lórúkọ lóríṣiríṣi níta bá débẹ̀ ni wípé lóògbà tó bí bá ṣe ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wàyẹ̀mù náà lè wọ́ ọ̀tọ̀ á fìlfàrìjì kì í fún mi láàyè láti ní àṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ lójú ibi tí ìyẹn ni pé lójú ara èèwọ̀ ni o tọ́yìn tabaarẹ̀ ní tó ṣe wípé ìyẹn ni pé òjíṣẹ́ báwọn bá sallallahu alaihi wasallam tí màmá Aisha tẹ́ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn tá a jẹ́ mùsùlùmí ayàtọ̀ sí àwọn Yahudi àwọn Yahudi bí obìnrin wọn tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìkíní wọn ò ní bá wọn ò ní bá abọ́ tí fi ń jẹun wọn ò ní lò wọn ò níjọsìn lórí bẹ́ẹ̀dì tí ó fi parí nǹkan oṣù rẹ̀ sùmọ́lọ́dọ̀ ti àwa ẹlẹ́sìn Islam obìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí tá a sọ́wọ́ ní haidọ̀ wa jẹ ẹlẹ́jọ́ mu ó lè bá gbogbo eré pátá lè ṣe bí ibi tí ni lọ́bi jẹ́ pé òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam tí màmú Aisha bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ànábi ọ̀ pa láti wípé ìtẹ́zéré yá sábàǹtẹ́ lẹ́yìn bàbá sábàǹtẹ́ tán wọ́n wàá ṣe gbogbo eré ṣùgbọ́n wọn àní ṣe eré ìkọyìn sí àjà tọ́bárẹ̀ ń tó ṣe wípé ara ẹ̀ wá gàlẹ́gàlẹ́ ìyàwó rẹ̀ sábàǹtẹ́ lẹ́yìn tó sábàǹtẹ́ tán ó tún wọ ó tún wọ ṣọ́ọ̀tì nìkan ó tún dé bẹ́líìtì àdéhùndì ó sábà láṣepọ̀ títí nǹkan nǹkan oṣù lọ́wọ́ irú ẹni báwọn fàkọ̀dé asọ̀lọ́hà tààlà wàrùtàkàbà kabiratan minal kabairi irú ẹni báwọn ó ti lòdì ó ti yapa àṣẹ ọlọ́run ó ti ṣẹ lọ́run kódà ẹ̀ṣẹ̀ ńlá ńlọnítọ̀n ńlọ́dá ọ̀yìn àwọn afá àti aṣọ wípé kò sí tànà kan tí ó ṣe ju wípé kọ́sàdọ̀ máa túbà lọ bá ti ń túbà kó túbà lọ sọ́dọ̀ ọlọ́run astaghfirullah kó jẹ́ ọkọ̀ dáadáa kó sì máa ṣe sàárà kọ́lọ̀ ń fi lè bá gba ẹ̀ṣẹ̀ rẹ̀ tó dá. ṣùgbọ́n nínú àwọn àfáà tí a sọ wípé yàtọ̀ sí pé yóò ṣe yóò túbá yàtọ̀ sí pé yóò ṣe sàárà wọ́n ní yàtọ̀ sọ́dà kọ́ọ̀bìdì náírì wọ́n lè di owó dínárì kan lónítọ̀ ni yóò lò tí ó fi ṣe sàárà tàbí ìdajì owó dínárì kí lẹ́rìí wọn lórí eléyìí ẹ̀rí wọn ni hadith etí mama amadu ti ń gbà wá àti abu dawud àti afaawa nasaayi wọn lè jíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé mani atamra atahu wa ya haidun ẹ̀ ń bá báyàwó rẹ̀ láṣepọ̀ lásìkò gbàtọ́ obìnrin rẹ̀ ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ fọlìyàtà sọ́dàkù bìdìnnárì owó tó owó dínárì kan oníkọ́nìkan kì sàrà àwọn nísfàwọ́ àbí ìlàjì rẹ̀ àwọn tí bẹ́ẹ̀ ń kì í ti pẹ́ ń tó gba àdìtì wá ó sì ṣẹ́kù kọ́ rárá làwọn afáàfin atúnṣe wípé ìmọ̀ kọjá pé ó bá obìnrin rẹ̀ láṣepọ̀ lásìgbà tí ẹ̀jẹ̀ ń wá dáadáa tí ń wá dáadáa gan so lásìkò bá yẹn owó dínárì kan ni ó fi ṣe sàárà tòmọ́tà pé lọ́wọ́ parí títí ń dá lọ ńlọ́ba rọ́ọ̀lù ìyàwó rẹ̀ owó tí ó fi ṣe sàárà ìdajì dínárì ni síyí wá débẹ̀ fẹ́yìm bákan náà lára nǹkan tí haid ìyẹn tó mi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ara nǹkan tí ó hàn án náà fóbìnrin tàbí fọ́kọ rẹ̀ ni pé sunnatu talaq tó mi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tíyàn bá kọrúfẹ́ obìnrin bẹ́ẹ̀ lẹ̀ tíyàn ní ìyàtọ̀ líkọ̀ òun kọ̀ yàwó òun kì í sí ìyàwó òun má látò ní lọ tó sì ń ti nǹkan oṣù lọ́wọ́ tọ́láàkùn tọ́láàkùn ní tòótọ́ ṣùgbọ́n tọ́láàkùn bìdì ayò tọ́láàkùn àdàdà lẹ́lẹ́lẹ́ kọ̀ wá níbàámu sí sunan níbà Muhammad sallallahu alayhi wa sallam. kíkọ̀ obìnrin sílẹ̀ ó lè jẹ́ haram láwọn àsìkò kan ó lè jẹ́ wájibu láwọn àsìkò míì ó lè jẹ́ mustahabu makaro mubah. ṣùgbọ́n lára àwọn ìṣesí tí ó sì máa jẹ́ pé èèwọ̀ ní kò gbọ́dọ̀ kọ ìyàwó rẹ̀ lẹ̀ lásìgbà tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìgbà yìí ànábi sallallahu alayhi wa sallam abdullahi ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ lásìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nímọ̀rù bá lọ sọ fún ànábi ìpẹ́tọ̀ ilé òjíṣẹ́ ti kọ ìyàwó rẹ̀ lẹ̀ ọlẹ́run ṣùgbọ́n tàlákọ̀ha wáyé haid ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nílé ìkọ́lẹ̀ anábì nítorí oníbẹ̀ni anábì wa ní mọ̀rọ̀hó fàlìyọ̀rọ̀ díẹ̀ lọ sọ fún báyìí ní ìsìnkọ́ lọ pálásẹ̀ ìyàwó rẹ̀ tó ló ń kọ́ lẹ́hùn kó yá tètè gbá padà ní ìsìn ní ìsìn fún malayum sèkà hátà tàtúhùrọ̀ kọ́ máa bẹ lọ́dọ̀ rẹ̀ tí ó fi mára. fún nata eid lẹ́yìn tó bá mara tán yóò tún ṣe nǹkan oṣù múrùhù pálásẹ̀ fálẹ̀yọ̀rọ̀ jẹ́rìn ha kíkọ́ gbà padà fún màlìyàn síkà sẹ́ńpẹ́ ṣe nǹkan oṣù lọ́wọ́ ni hàtà tàtúrà tí ó fi parí nǹkan oṣù fún nata tí ó tún ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì tí ó tún fi mara lẹ́yìn tó bá wá mara tán fún ìṣá àmsákà tó bá wọ ọkọ rẹ̀ náà. ó lè gbà padà wà ń ṣá tọ́lákọ̀ tó bá sì wù ú kọ́ya ó lè kọ́ sílẹ̀ ṣùgbọ́n tí ó bá kọ́ lẹ̀ kọ́bla àyà máa sa kó tó di pé yóò bá láṣepọ̀ ní o fatilka al-iddatu allati amara Allah an yutallaqa laha an-nisa eléyìí gangan ní àkókò èyí tó lọ́wọ́ bá tó fún wa ní ìgbàláàyè láti kọ obìnrin nínú rẹ̀ tọ́yìn ani tọ́lákùn aníbídíà ni tọ́lákùn bídíà ni ṣé wọ́n wà á kà á fẹ́ntọ́kọ̀yàwó rẹ̀ lẹ̀ ọkùnrin ọláǹfààní láti kọ̀yàwó rẹ̀ lẹ̀ lẹ́ẹ̀kìnní kó padà ọláǹfààní ẹ̀kejì kó padà tó ti lè wá pé méjì kóró dáadáa àtọ̀lákùn fa bí ọlọ́ni obìnrin sílẹ̀ aláǹfààní ẹ̀kìnní tọ́ba ti akọ lẹ́ẹ̀kejì ń tọ́ ọgbà padà wọ́n ti wọ́n bá yín parí ẹ̀ òtún kọ́ lẹ́ẹ̀kejì òtún tún yanjú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wàá rò dáadáa o fa imsakun bi ma'ruf ìmọ̀ kọ́ gbà padà lánìyàn pé ẹjọ́ máa gbé pọ̀lọ̀ pẹ̀lú dáadáa tọ́ba ti arí wípé kò lè rọgbọ náà àwọn tẹ̀sírí ń bí sàn yá túlẹ̀ ṣùgbọ́n ṣe dáadáa sí túlẹ̀.

níbàámu sí ọwọ́ ọ̀parí hadithan imam muslim ní ọgbà wa qala ibn umar fahusibat alayya tatliqatun wahida wọ́n kà fún mi pé ikọ̀ àkọ́kọ́ nínú ẹ̀mẹ́ta tí yàn máa kọ́ obìnrin ikọ̀ àkọ́kọ́ mo ti kọ́ ọ́n imam bukhari àwọn ní ọgbà hadith yẹn àwọn ni wọ́n gbà wá tọ́lákù tí ó wà á bá súnà mu oníkéyìn ọkọ obìnrin sílẹ̀ an yutalliqa zawjatahu fi turin lam yamassahu fi thumma yutalliquhu wahida omi téèyàn bá kọ́ lẹ̀ ó ṣe sùúrù ó rí i pé ó ti mára kò ṣe nǹkan oṣù yàtọ̀ sí pé ó ti mára ó tún á wò pé ǹjẹ́ àti láṣepọ̀ lẹ́yìn ìgbà tó mára bí àbá àti láṣepọ̀ tẹ́ẹ̀ bá ti láṣepọ̀ lẹ́yìn ìgbà tó mára ìyẹn láǹfààní láti kọ́ ọ. irú eléyìí ni a máa ń pè ní tọ́lá kò sunni tọ́ọ̀bà wa kọ́ ọ gbọ́dọ̀ nítọ́ mo ti kọ́ ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta a ní ìfẹ́ rí ọmọ láíláíláíláíláí mo ti kọ́ mo kọ́ mo kọ́ yányá so mo kọ́ yányá ni pé àtẹ̀kíní àtẹ̀kejì àtẹ̀kẹta o ti dànù nù irú àwọn tí a bá ṣe báwọn máa padà kábàámà Abdullahi Abbas ó tó bá níbàámu sí bọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ bó ṣe gbé kalẹ̀ tó bá padà kọ́ ọ lẹ̀ kò ní kábàámà lórí pọ́kọ̀ obìnrin sílẹ̀ tọ́láwọn ń tọrọ mọ̀ pé kákọ́ obìnrin lẹ̀ ọ̀pọ̀ last solution pé àti ẹ̀wà arójútu ẹ̀mọ̀ rárá ìní tọ́láàkà ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí ètò ẹni awúgbé kẹ́yìn gangan ní òǹlà kọ́kọ́ wàlátì tàkọ́ fún nàìjíríà òǹnà fáyìn lọ́wọ́ náà. àwọn obìnrin tẹ́rí wípé ó ti di ṣíza sí ilé lẹ́nu mọ́ má jáde kì í má jáde <laughs> wọ́n máa ń pàṣẹ má jáde kọ ẹni báyìí tó ń bá rìn ẹ̀ẹ́n kì í má bá rìn mọ́ ẹni tó yìí bá rìn ẹni ẹ̀ má bá rìn mọ́ di nù kí wàá ní tá a ṣe fáyìn náà ẹ̀ ṣe wá jẹ́ ọmọ àwọn nǹkan tó jẹ́ ojúṣe rẹ̀ láti ṣe fún ọ. ọba wa mọ̀ ọba mọ bó ṣe wí pé ntọ́ba lè kọ́ bẹ̀rù ọlọ́run kọ́ wá bá bàbá sọ̀rọ̀ ṣùgbọ́n lásìkò sí nǹkan ti dàrú o ọ̀pọ̀lọpọ̀ lè máàmù tẹ́ni kọ́ wá bá wọn parí ìjà obìnrin ọ̀padà parí rẹ̀ òun lọ́padà fẹ́ obìnrin ní lẹ́yìn ọ̀rẹ́ yín o sòrí lẹ́yìn kọ́ o fáyín bó o nà bá sọ̀rọ̀ ṣe wá sí fún un. bí ọba wa gbọ́ wàá jòrò owó náà fílmù àdọ́jẹrin tó bá dórí ibùsùn lódì ọba kọjú sí ọkọyìn sí eléyìí ọ̀ràn àwọn obìnrin ti amánìsì ń gbà ìpínlẹ̀ wọ ọgá tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni pé káyìn lódì lórí ibùsùn tó bá kọjú ìwọ ọba gbọ́ ọlẹ́ lọ jẹun rẹ̀ sọ́hùn ah, àbá ìbọ̀rẹ́ ń bọ̀ lọ́dọ̀ ajẹ́ tí níbi ṣe ah, ọmọ yìí ti ń sí kọ́mọ́ ìyá ó ti pọn ọdún mẹ́ta lọ kí wàá ní a sòyí ọ̀padà wọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti dé nígbà wàá ṣẹlẹ̀ kí n bó ṣe nǹkan kan òun ṣe báyìí òun ṣe báyìí àti wàá ṣe fún ọ wàá ṣe ọrùn àà lẹ́fẹ́ ń fọrún dùn mí láti jọ ìtòrí ọlọ́run ọdẹ má bínú ni ọba parí sòtí ọba tó wá ràn án àjẹ pé fádùrì bu owó náà ẹ wá já wọn nípa tiẹ̀ ṣùgbọ́n ọ̀nà dọ́rbatan gẹ́rọ mùbáráhìn ó gbọ́dọ̀ lu ara rẹ̀ ó gbọ́dọ̀ lé apá rẹ̀ ó gbọ́dọ̀ sẹ́ màá lù ọ́ débi pé hospital ni ó gbọ́ nítẹ̀ kódà wọn ó tún kọ́ ọ lórí ọ̀rọ̀ usage ni ó gbọ́ nítẹ̀ ah, ọkùnrin tọ́ọ̀gì lélẹ́yìn tọ́ọ̀gì lélẹ́yìn sóbin tí ìgbọ́wọ́ kéèsì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá jẹ́jà síbẹ̀ pé aláṣẹ jù tiẹ̀ ní ọ́ àá ah, ó ti tó lábùkù ìsìnkú àwọn Fatima náà ń rà fún bílálà ọ̀lẹ́sìn ni wọ́n náà ń ta omi tí máa ń lè jẹ máa ń nu lẹ́nu sọ ni pé lẹ́yìn ìgbà tí mẹ́ẹ̀ta ń bá wá ṣẹlẹ̀ tán kò sí nǹkan tó lákò ó ti ṣe wáàsí fún kò ọyàn lórí lórí ibùsùn kò ó tún ó ṣe bí ẹnì kò tún gbọ́ àjẹ́ wípé n tá ṣe tún ṣẹ́kù wàyí ní kí tún ṣe kọ́ ọkọ̀ bẹ̀yìn ní ìmọ̀ فبعثوا حكما من آله وحكما من آلها إن يريدا إصلاحا يوفق الله بينهما ó wàá wo bọ́dá rẹ̀ wo ni máa bẹ̀rù jù ta ni máa gbọ́rọ̀ sílẹ̀ mi dáadáa jùlọ ó pè ẹni tí wọn náà bá máa ń tijú jù náà àwọn bọ́dá rẹ̀ àbí bàbá nǹkan kan ẹ̀ pa wọn náà so wọ́n wàá fojú lámẹ̀tọ́ wọ́n fi wò tí wọ́n bá rí wípé <laughs> kíní yọ kò lè jọra wọn o bí ó sì máa gbóná ní kò sátúnṣe kankan bẹ̀ sọ níbẹ̀ yẹn tán lákòóṣe wà lè wáyé sọ lẹ́yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ hàn tí yẹn bá fi lè kọ́ obìnrin èèyàn ní kábàámà lórí pé èèyàn kọ̀ níta bá yẹn ni wípé taba ń sọ nípa tọ̀lá taba ń sọ nípa haid nǹkan oṣù lọ́la tí máa ń kọ̀ fóbìnrin tàbí fọ́kọ rẹ̀ ni pé èèwọ̀ ni tómi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ kọ̀ ọ́ lẹ̀ tó bá kọ̀ ọ́ lẹ̀ tọ̀láàkùn tọ̀láàkùn bídíán ni kò ní jẹ́ tọ̀láàkùn sùnmíyùn. lára àwọn nǹkan tí haid ìyẹn tómi bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lára tí ó tún hánà fóbìnrin ni pé omi tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àlẹ́ àǹtí dáa dóbìlì aṣòro rè tó bá fẹ́ ṣe àìdá pé ọkọ rẹ̀ kọ̀ ọ́ lẹ̀ lóyún ìgbà tí bá sì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ oṣù ni ó kà oṣù yẹni pé ó ti ṣe nǹkan oṣù ọmọra lẹ́ọ̀kọ́ ó ti ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kejì ọmọra ó ti ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kẹta ọmọra tó nǹkan oṣù ni ó kà pé wọ́n kàn wá bu oṣù mẹ́ta fún pé sars oṣù mẹ́ta lóyún ìgbà tó jẹ́ pé bọ́yá ó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ eléyìí jẹ́ àwọn nǹkan mẹ́wàá tí ẹ̀jẹ̀ haid tí ó gbà tí ó hàn náà obìnrin láti ṣe lóun gbà tí ẹ̀jẹ̀ tó bá sì ń jáde ní ara rẹ̀ lọ́wọ́. afọwọ́ akọ́lọ́n kí ó bá ní kẹ́mu wọ́n ní watazidu al-haid wan-nufasa omi tí bá wá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yàtọ̀ sí pé kò ní kírun kò ní jókòó yàtọ̀ sí pé kò ní kírun tàbí kò ní ṣe tọ́wá tàbí kò ní fọ́ kan alukur'an tí ẹ̀ tún lékún lábàlá wípé àná àlàátàsóòmù kò ní gbààwẹ̀ o wàlá àyẹ̀hìnlọ́wọ́ tó wà ọkọ rẹ̀ ò sì gbọ́dọ̀ bá láṣepọ̀ wàlá tọ̀lá kò wá bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ kọ́ lẹ̀. wàlá asùnfì dání alẹ́dẹ̀ yòsí ìbùnmọ́ra àtà àná àhàìdùn ìpìlẹ̀ gbogbo ẹ̀jẹ̀ tóbìnrin bá rí tóbìnrin bá rí ìpìlẹ̀ rẹ̀ ni wípé ẹ̀jẹ̀ olóṣooṣù ni ẹ̀jẹ̀ haila ni bílà hadin lisanati láì ní ẹnu àlá wípé ọmọdún mélòó ni ẹ̀jẹ̀ tó jáde lára kẹsẹ̀ jọ oṣù tó bá ti lè jọ pé tó bá ti lè rí pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí máa ń jáde lẹ́rù obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ni wọ́n yìí fọdún ṣe àyìn àwọn àfáà tí wọ́n sọ wípé aqallu sanatin tahidu laha al-mar'atu tis'u sinin wọ́n ní kóbìnrin ó tó lè ṣe nǹkan oṣù ká tó lè kà kún pé ó ń ṣe nǹkan oṣù ó gbọ́dọ̀ pọ̀ ọmọ ọdún mẹ́sàn-án ó lè jọ ọdún mẹ́sàn-án lọ ó sì lè má tọ ọdún mẹ́sàn-án gbogbo ọ̀tá bá ti lè rí wípé ẹ̀jẹ̀ háìlà lè jẹ yìí sọ ẹ̀jẹ̀ háìdọ̀ náà ni níta fáwọn yìí fún wa ní níbí nù sọ̀rọ̀ pé gbogbo iye ọdún tóbi bá jẹ tó fi ṣe nǹkan oṣù ọdún méje ni ọdún mẹ́ta ni ọdún márùn-ún ni àbójú bẹ́ẹ̀ lọ ni sọtaba ti lè rí wípé ẹ̀jẹ̀ yìí ẹ̀jẹ̀ haidọ̀ ni bó láti mọ ẹ̀jẹ̀ haidọ̀ ẹ̀jẹ̀ haidọ̀ dàmú ntọ̀bì ẹ̀yọ̀ ni ẹ̀jẹ̀ àdámá ni ìmọ̀ jáde lára obìnrin èyí tó pọ̀ jù nú àwọ̀ rẹ̀ ni kọ́ jẹ́ pé aswad yóò dúdú yàtọ̀ sí pé yóò dúdú nothing yóò máa rùn ìgbà míì bẹ́ẹ̀ tí yóò sì. Si, tí ò ní dúdú tí yóò pupa ló fi jẹ́ pé tí nǹkan bá dàrú mọ́bìnrin lọ́wọ́ lọ́wọ́ ọ̀sàlẹ̀ bí sòwò yìí má kọjá pé kọ̀wárí ni kọ̀wárí ni pé ẹni tí ò ṣe nǹkan oṣù rí ẹ̀ẹ́kejì ọ̀nà tó bí pín sí bí haidon o ó lè jẹ́ mọ̀tẹ́díà ẹni tí ò ṣe nǹkan oṣù rí tàbí kọjá pé mọ̀ tààdà ó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yàtọ̀ sí pé ó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tún jẹ́ mọ̀ máa yíyí zà ó lè ṣe òun yàtọ̀ láàrin ẹ̀jẹ̀ haid àti ẹ̀jẹ̀ mi ọ̀nà mẹ́ta tó bìnrin tí tó pé sínú tí nǹkan bá dàrú so tó bá jẹ́ pé màmá yí zàbá ni yóò mọ̀ wípé a ah, ẹ̀jẹ̀ haidu báwọ̀ rẹ̀ ṣe máa rí ni ó máa dúdú ó sì máa ń rùn eléyìí mọ́ṣíríkù ni ẹ̀jẹ̀ eléyìí ó ń ṣàyìn tàn ìsìhádọ̀ lélẹ́yìn. fọlẹ́ àfúlọ́ ajẹ́ pé ìpìlẹ̀ ní gbogbo ẹ̀jẹ̀ tí máa ń jáde lára obìnrin ẹ̀jẹ̀ tí máa ń fọwọ́ kan obìnrin oníkẹ́ ẹ̀jẹ̀ island bílà hadin lisani láì lẹ́nu àlá pé sotupọ̀ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún sotupọ̀ ọmọdún báyìí sotupọ̀ ọmọdún báyìí rárá o wala qadrihi bákan náà kò ní pé sẹ́jẹ̀ ń pọ̀ ń bọ̀ wá sọ́pọ̀ àbí ọ̀pọ̀ ìbá pọ̀ ìbá tába ti lè rí àwọn ìròyìn tá a máa rí lára ẹ̀jẹ̀ àìdọ̀ lára rẹ̀ òórùn bìnàbìnà ó tún wá dúdú ọ̀pọ̀ ọ̀pọ̀ kò sí ìtọ́ka wa. wọ́n látàkà rúre kọ̀mọ̀tì ìsírí ẹ̀kíní tó máa tẹ̀rí ni ń gbò tí rí lẹ́ẹ̀kíní náà gbogbo nǹkan mẹ́wàá tí wọ́n ti bá ń ṣe nǹkan oṣù ọgbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe o. ìlà àtìbákọ̀ dáàmú alẹ́ mẹ́rin à àfi tí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó a o soora laayan kochi onani a ebe eti eko ejensi amu gwa ni kole osu o so pe ni koda ozu geji ozu keta o wa nikirun ha o kirun laayan kochi onani a ilaye si ranu ko sa n gwa osu to bara loni da yotu ma wa die die die die yotu ma wa fahim ni a tesoro musta hada o wo mito eléyìí ń ṣe ẹ̀jẹ̀ olóṣooṣù máa ó ó ti di ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ìdájọ́ obìnrin tó mára òní ọ̀mà bẹ fún nígbà náà faqad amaraha an-nabiyyu sallallahu alayhi wa sallam an tajlisaha an tajlisaha dátà ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ bá ti á rí yẹn ni pé kó lẹ oṣù tó sì fi yípo ẹ̀jẹ̀ yẹn ọ̀mọ́wọ́ dúró irú ẹni báwọn ànábì ti pa á láṣẹ láti jókòó lódiwọ̀n àkókò tí máa ń lò tí fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé gbogbo ẹ̀ wá yí dandé. fàyín lam yakun lára àádá tó bá jẹ́ pé kọ̀wárí ni kò ṣe nǹkan oṣù rí kò tí ì lálàádà àládà ni pé àsìkò gbà tí obìnrin máa ń ṣe nǹkan oṣù lóṣooṣù ó lè jẹ́ ọwọ́ bẹ̀rẹ̀ ẹlòmíì ọwọ́ àárín ni ẹlòmíì ọwọ́ ọ̀parí ni ọwọ́ bẹ̀rẹ̀ yàtọ̀ tó bá ti di wáhùn ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ karùn-ún ẹni fi ń ṣe ẹlòmíì ọjọ́ mẹ́fà ẹlòmíì ọjọ́ méje èyí tó kọ́mọ̀ jùlọ ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje lọ́wọ́ bẹ̀rẹ̀ àbí lọ́wọ́ àárín àbí lọ́wọ́ parí fàyín lam yakun lára àádátùn tóbìnrin ọ̀bà wa ní àlàáda kò ní yẹn bí kò jẹ́ pé ó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajẹ́pẹ́rẹ́ obìnrin bá ń fa ilà tẹ̀míyé zìyà ntí ó fi ṣe òǹdíwọ̀n ìyàtọ̀ pẹ́pẹ́ ọba ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sì dá ẹ̀jẹ̀ mà àjẹpẹ́ tẹ̀míyìzùn dídámà tó ti lè ṣe òun fún ya ìyẹ̀dáyanrí láàrin ẹ̀jẹ̀ kan sẹ́jẹ̀ míì ibẹ̀ ni ó darí sí ní tí wọ́n bí òye o yẹnni pé tí ẹ̀jẹ̀ tó bá dàrú mọ́bìnrin lójú kó lẹ́ oṣù ilé iṣẹ́ nǹkan oṣù èyí máa kọjá pé ó ti ṣe nǹkan oṣù ní bí oṣù mẹ́ta mẹ́rin ọdún kan sẹ́yìn sẹ́yìn ó ti alásìkò bàtí mi máa ń ṣe é ọwọ́ bẹ̀rẹ̀ oṣù tí ìdíjọ́ kẹfà tí ìdíjọ́ kẹjì tí ìdíjọ́ karùn ní fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ajẹ́ pé tó bá di pé ẹ̀jẹ̀ tí ò bá mọ́wọ́ dúró ọwọ́ bẹ̀rẹ̀ oṣù jọ́ kìíní kejì kẹta ìkẹni karùn tó bá ti lè ṣe jọ́lá nù tán yóò lọ wẹ̀ ni yóò mọ̀ wá báhùn lọ níjọ́ kẹfà ìtì àwọn inú ni tó bá yẹ kó ní àádá ó ti láwọn ọjọ́ ti fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ fàyín lam yakun la àádá tó bá jẹ́ pé kò tí ì ṣe rí fàyílà tẹ̀míyézéà ntí ó fi àmà wípé ewu ní nǹkan oṣù ìgbóhùn ò ní kírun dà yóò lọ sí dáyẹn láàrin ẹ̀jẹ̀ méjèèjì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ olóṣooṣù yóò dúdú yóò rùn tó bá pé àkó dúdú mà ó ń ṣàyìn gan ni so àjẹ́ pé ó ti parí nǹkan oṣù rẹ̀ nù yóò lọ wẹ̀ ẹ̀jẹ̀ ìbá àmàdà ṣùgbọ́n yóò lọ rí dókítà ọkọ rẹ̀ láǹfààní láti súnmọ́ o lè ṣe ájì o lè ṣe tọ̀wáàfù ọgbà nǹkan tí ó lè ṣe o ti láǹfààní láti ṣe. fàyín lam yakun tẹ̀míyézùn tó jẹ́ pé kò tí ṣe nǹkan oṣù rẹ̀ ẹ́ ìgbé kọ̀ lálàáda kọ̀ lásìkò pàtàkì tí mi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tún wá lè ṣe ìdáyanrí láàrin pé eléyìí lẹ́jẹ̀ haidọ̀ eléyìí ní èsì ẹ̀jẹ̀ haidọ̀ àti pé báwọn yóò lọ àwọn obìnrin ìgbà wo ni a máa ń bẹ̀rẹ̀ oṣù ni a máa ń parí nǹkan oṣù ìgbà wo ni a máa ń parí ẹ̀ sí ọjọ́ mélòó ni a máa ń lò sẹ́yìn o fàyílẹ̀ àádọ́tì nìsa àlùgọ́ọ̀lìbà yóò wá sẹ́rí síbi iye ọjọ́ èyí tó pọ̀ jù táwọn obìnrin máa fi ń ṣe nǹkan oṣù kí làwọn ọjọ́ náà ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje sítàtò àyà àwùsábàtò àyà ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje wallahu ta'ala a'lam síkádó. جماعة يقف كل جزاكم الله خيرا شكرا àbọ̀ sí ní abala ìpínlẹ̀ ìdáhùn بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè tí wọ́n béèrè ni pé ǹjẹ́ a lè mú àtọ̀ ọkùnrin kan káwa lọ fi síbi káfi sínú agbẹ̀lú obìnrin àbí kó fi pé bẹ́ẹ̀ ni lápèjúwe ẹ̀yin ẹ̀ṣẹ́ àtọ̀ wá jáde láti bí nǹkan ọmọkùnrin má níbi òwúrọ̀ ẹ̀yìn rẹ̀ ibẹ̀ ni ti ń jáde oní àsìfẹ́ lọ́mọ láyé sáwálì gba àtọ̀ rẹ̀ ká síbi tìyàwó rẹ̀ kó bọ́ kó fi lè kò sí ní tó burú tó bá jẹ́ pé àtọ̀ rẹ̀ àti tìyàwó rẹ̀ la fẹ́ papọ̀ wọ́n sáré pé àtọ̀ obìnrin míì bá ní ìwọlé lẹ́yìn o sáré pé ìyàwó rẹ̀ bá ní kò sí ní tó burú ṣùgbọ́n ìyàwó oníyàwó ìwọlé lẹ́yìn bí ìgbà pé ń bá ẹ bí ìgbà tí kò sì jẹ́ lọ́wọ́ sábà. أحسن الله إليكم à ń bèèrè wípé àwọn tó ṣe àìdọ̀kọ̀ tó ṣe àìkọ́ tó ṣe kọ́ lọ́wọ́ tánúkọ́ fún ọkọ̀ àpàá aṣọ ikú tọ̀ lórí àpàá wọ́n ní obìnrin ta ní pé tí bá ń ṣe nǹkan sùn lọ́wọ́ kọ́ mọ́ kùránì ẹgbẹ́ kùránì gangan ni wọ́n ń ta nǹkan so n tí ó ṣe ni wípé àwọn ọmọ rẹ̀ tí ò tí ì máa ṣe nǹkan oṣù àbáfáà rẹ̀ oní ọmọ bá tó kùránì lásìkò gbà tí kò fi jẹ́ pé yóò jìnà sí ntí a ní kí obìnrin ti bá ń ṣe nǹkan oṣù tí a ní kó jìnà fún àwọn àfa ẹni ọlọ́run tí jẹ́ lè ṣáájú àwọn ní ìbọ̀wọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì pọ̀ Imam Malik kọ́lọ́mbà nìkẹ́ wọn lápèjúwe tó máa fẹ́ gba àdéhìsì fáwọn èèyàn wọ́n wẹ̀ wọ́n wọṣọ tó tuntun wọ́n fi lọ́fíńdà wọ́n fi sára àdéhìsì náà kámẹ́sẹ̀ wá sọ alukurani alápàlẹ́ so lẹ́nu lára àwọn ẹ̀tọ́ ètò yẹ ká fún ànábì lójú ayé rẹ̀ ó ní ká bọ̀wọ̀ fún so nígbà ọ̀jáde láyé náà á bọ̀wọ̀ fún ṣé máa ń ka àdéhìtì lọ́wọ́ àní sọ̀rọ̀ torí pọ́lọ́ sọ pé yá ayọ́ alẹ́bí náà amanu la tajharu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiyyi wa la tajharu lahu bil qawl kajahri ba'dikum li ba'din an tahbata ẹ má gbóhùn òkè wájú àná ẹ má jẹ́ kí òun yín ó bo ti ẹ̀ mọ́lẹ̀ ẹ bá jáwọ́ ìsẹ̀yìn ọba jẹ́ o yẹni pé tábà ń bọ̀wọ̀ fún adé falikọ̀ránì kalamu láì ní báyìí àwòlá ó yẹ ká wá tún bọ̀wọ̀ pọ̀ fún alukọ̀ránì gàdá. àwọn ní kí ni òdiwọ̀n dínà kan tàbí ìlànà lórí náírà twenty dinari lásìkò tí a wà yìí bí one million ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ no ní twenty ni o twenty one million ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ ẹ wá divide by twenty one million divided by ọmọ jẹ́ twenty kìíní àbí ẹ lónìí. fifty thousand fifty thousand pẹ̀lẹ́ ni ẹ má ti kọlu ìyàwó rẹ̀ tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ fifty thousand pẹ̀lẹ́ ni èsì sára <laughs> tàbí twenty five tàbí pẹ̀lú ọwọ́ parí. a sì lọ́kọ́ ilé àwọn bèrè pé obìnrin ilé oṣù kúrò dàgbà wọ́n ní obìnrin tí sóbìnrin lè wọ́n mọ́sálásí ṣe tó bá lálùwàlá lè kí lálùwàlá pẹ̀lú wípé ó ti ṣe àlùwàlá wọ́n ní ìjẹ́ obìnrin lè jókòó nínú mọ́sálásí pẹ̀lú wípé ó ti ṣe àlùwàlá ìbéèrè yẹn ò yé dáadáa wọ́n ní ṣé tóbìnrin bá ṣe àlùwàlá só lè wọ mọ́sálásí bẹ́ẹ̀ tí a ń béèrè ni pé táyẹ́pọ̀bìnrin tó ń ṣe nǹkan oṣù tá a sọ pé ìtọ́ tẹ̀wọ̀n jù náà rà wọn àfáà ni pé níbàámu sí àwọn táwọn obìnrin ń lò lásìkò òsì tí a máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó lè ṣàlùwàlá kó sì jókòó sínú mọ́sálásí ṣùgbọ́n kò ní í ṣe náfìlà tahiyatul masjidi torí pé lásìkò ayédọ̀ ó ti kọ̀ fún kò jẹ́ òkèrùn bákan náà aṣọ pé ìrun náfìlà àtọ̀ràn yàn lóògbà bá ṣì ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣe kankan yóò sí kò sí bẹ́ẹ̀ lè Rabbana atina fid dunya hasanah. Thank you.

àyídà yẹn ẹ̀tọ́ ọkọ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin wọn èdúró sí àyídà lọ́dọ̀ ọkọ wọn tí ó fi sá lọ sílé bàbá rẹ̀ ìkànnà àwọn ẹ̀tọ́ ọkọ rẹ̀ ń lo fi dùn o so hikma ti bẹ́ẹ̀ ń bi kóbìnrin ó ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ ní pàtàkì bá jẹ́ wípé ìkọ̀sílẹ̀ alákọ̀ọ́kọ́ àbẹ̀lẹ̀ kejì bá ní sẹ́mi pé àwọn excuse ránranran ọkọ lé ẹlòmíì láti kọ obìnrin sílẹ̀ alẹ́ nìkan kọ ìyàwó rẹ̀ lẹ̀ ẹ nítorí kíni wọ́n nítorí pé ọ sanra <laughs> wọ́n sì kéèké ọdún kan o wọ́n fẹ́ra àwọn ètí pé kéèkó sùn mẹ́ta bá ló ń kọ́ lẹ̀ àkélódé ó lọ sanra torí pọ́ sanra ọmọ kọ́ ọmọ pẹ̀lú ìwé ọmọ àdàrú náà ọmọ kọ́ ìkan náà tó kọ ìyàwó rẹ̀ lẹ̀ olóhùn ti bá ọmọ kùránì ká ni àti òtí ọmọ kùránì ká <laughs> ó ní gbogbo àti ọba ti táwọn bá ti pàdé yóò sá mú kùránì kékeré yóò sá mú lọ́wọ́ wọn á rò pé á <laughs> ti sọ ní àti òtí ọmọ káàdì fún yóò ti á fi sọ mo tún rẹ̀ ń tó tó ìyàwó rẹ̀ lẹ̀ torí pé òsùn sara sọ yìí ṣe bá gbọ́ lọ́wọ́ wa sojú gbogbo ẹ̀ lọ ni wípé àṣírí tí ń bẹ níbi tíyàn bá kọ obìnrin lẹ̀ ní ikọ̀ àkọ́kọ́ mọ́sálọ́lẹ̀ yìí òbí má lọ mọ́mọ́ rẹ̀ yóò sì rìn dà bí àwọn wà pálapàla kan ní ń wù tọkọ̀ fi kọ́ lẹ̀ àsùgbà tí bá ń ṣe rìn lọ́wọ́ ń ó sì ń bẹ tí ẹ̀ fáyìn báyìí lọ́wọ́ máa mọ́ra bí arúgbó ǹzọ́nù yàrá jáde ó ti rọ̀ já nù. ya kìí sì mọ̀ tótó kìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́kọ́rọ́ tó tó kọ́lẹ̀ kìí gbélé láàrin ká ni bí orí ti ń sáńgì yọ́sà máa rìn káàkiri níbi òsù ó kó káwọn òkú ọmọ sọ̀rọ̀ <laughs> bí ọ̀rọ̀ Yorùbá kò ní wálé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kọ́lẹ̀ tó wà ní ọ́ndà pé ó sì gba yellow ó sì yí padà kìí kírun kìí ó sì ti ń kírun ó ti ń ṣe náfìlà ó ti kódà ó ti ń gbà wẹ̀ súnà. Ah, wọ́n bá ń ṣe báyìí tẹ́lẹ̀ lọ́sìn láwọn àṣọ pa àkọsí bá àyẹ̀dá sọ́run sọ́run lé jàre so hikma ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùmọ́tẹ́ bá jìnà síra yín rárá tó kó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kò ní rí bóyá ti bóyá wà rẹ̀ ti change àbí ò change ìbìlẹ̀ sábẹ́ wà tó pọ́n ó tẹ̀ wá gbà gbà padà yóò tún sàn èyí tá a tún ní kápá àti fẹ́ mẹ́gan tó bá tún yóò tún sẹ́yìn dáná àtọ̀lákùn màrúbátà ní fàyínsàkùn bíi màrú tí wàá sọ pé fàyíntọ̀ lákọ̀ á mi ń bá àdùfàlátà ìlúláwù hàtà táǹkì àzáwò jánìgbẹ́rọ̀ o. tí a bá ti akọ̀lẹ̀ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta èèyàn ní láǹfààní láti fẹ́ mọ́ o tí ó fi lọ lọ́kọ mi kẹsì pé yọkàn lọ́kọ mi lásán ìwà pálapàla tí ń wù lọ́dọ̀ rẹ̀ àbí mi lò tún wù ni tọkọ náà tó fi á ti ta tó bá wá tì í ta fa anta khatibun min al-khutaba o tún wá lè bá a sọ̀rọ̀ ńgbà náà. wọn kì í sí pé ọkàn afẹ́ àwọn kan sì máa ń bẹ tí a máa ń dọ́gbọ́n sí lọ́dọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá tó yọ bá fẹ́ mùsàárù lànà pé òbúkọ tí a lọ rẹ́ǹtì tó yẹ dọ́gbọ́n sófin ọlọ́run arábìnrin kan gbà tọkọ rẹ̀ kọ́ lẹ̀ ọkọ wa tẹ lọ́rùn ó sàti mi ṣùgbọ́n kọ́ tó fẹ́ kò dùn máa ń nú wá ní òun ti lọ́kọ òun fẹ́ padà sọ́dọ̀ ọkọ ànábì ní ìbò ṣé ẹ ti gbá nàra yín ọláwọn tí ìbàdàn ni àtà tàbókè ọ̀nsáìlátà owó wáyà dúkọ̀ ọ̀nsáìlátà kì nígbà bá tó bára yín láṣepọ̀ ṣé ẹ ti lọ́kọ láyà mẹ́ẹ̀kan afẹ́ra yín wúrúwúrú tó di ansa tó wá lé ta tó wá fi ẹ̀fọ́ rẹ̀ rẹ̀ kọ̀wọ́nù sẹ̀ríà wọ̀ ọ̀làwọ̀ àná ìbẹ́ ìrìn ìdílé kọlẹ́tọ̀ ní sẹ́rẹ́ tàí pé ìyàwó rẹ̀ bá ní marhaba ṣùgbọ́n ìyàwó níyàwó kọlẹ́tọ̀ ìgbà tí a ń bọ̀ ìgbà kọ́báyàwó níyàwó láṣepọ̀ nínú sẹ́rẹ́ kọlẹ́tọ̀ àwọn ní obìnrin tó ṣe òṣùlọ́ tó lè mú kùránì pieces nínú àwọn tíra màlìkíyà wọn tó bá jẹ́ pé àwọn júzíù júzíù ti fi ń ká àwọn ọmọ ní kéwú ṣùgbọ́n ní kò sí tó burú láti fọ́ọ̀mù ṣùgbọ́n ní ọmọ mi tẹ́ǹtì rẹ́ẹ̀dì júzíù júzíù kùránì kùránì jẹ́ sẹ́tùkàdé rọ́bàlì àti nàfi dóníyà hasanà wàfìlà ti فلما جل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك